وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نغطي أتك حديث عثمان بن عفان رضي الله عنه يوجد على إخوة نقابة من الولاء النبي محمد صلى الله عليه وسلم تريه àbá mú àdìsí ẹlẹ́kọ̀ọ́kànlélọ́gbọ̀n wa eléyìí ti ṣe حديث علي بن أبي طالب رضي الله عنه بدون تسأل nípa bí anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ní a ti ṣe máa ṣe àlùwalá àti máa nínú ìmọ̀ nípa mustalah al-hadith wípé tí èèyàn méjì tó bá dìjọ gba ẹgbà wọ́ọ̀rọ̀ tó nítumọ̀ kan náà wà ohun tí eléyìí ń tọ́ka sí ni wípé wọ́n dìjọ wà ń bẹ̀ nígbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ẹgbà wọ́ọ̀rọ̀ tó wá jọ nítumọ̀ kan وما قلت أني شاهد للحديث الآخر ما قلت أني إلي فكج سورية حديث علي بن أبي طالب رضي الله عنه ثم الواجه ولون هذا شاهد وحديث عثمان بن عفان رضي الله أفاني وعن علي رضي الله عنه في صفة وضوء النبي صلى الله عليه وسلم قال ومسح برأسه واحدة أخرجه أبو داود وأخرجه الترمذي والنسائي بإسناد صحيح بل قال الترمذي إنه أصح شيء في الباب ومن يعني، إبوار láti ọ̀dọ̀ àlè ọmọ àbí kọ́ọ̀lù ọlọ́pọ̀ yẹn sí àlè. níbi tó náà ti ṣe àlàyé fún wa nípa ìròyìn bí àwòrán àlùwàlá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ti fèrè. ṣùgbọ́n nínú àlàyé rẹ̀ òun sọ wípé wàmẹ́sàhà bẹ̀rẹ̀ sí wàhídẹ́tẹ̀. ìgbà tí ó fòmí pa orí ẹ̀ ó fòmí parí lẹ́ẹ̀kan. Sẹ́ẹ̀lá gbàgbé nínú hadith Uthman radiyallahu anhu wọ́n kàtàlá yìí tó fòmí parí ni. Wọ́n sọ pé ẹ̀ka abẹ́ẹ̀ méjì abẹ́ẹ̀ mẹ́ta. Ẹ̀yin ti ti mà wípé ọkàn ó fòmí parí ó lè bí àpẹẹrẹ ẹlòmíràn yìí gbé ẹ̀mẹ̀ta ni nítorí pé gbogbo nǹkan yìí ó kù sáńsá àlàyé nínú àlàyé nínú àlàyé náà ti sàlù aláì ẹ̀mẹ̀lómìló wọn wá sí ẹ̀mẹ̀ta mẹ́ta báwo wá ni fífòmí parí ó ti já yọ kúrò ẹlòmíràn sọ pé ní o ìgbà tí wọn àti dárúkọ yìí ìgbà àjẹkẹ̀ kan nítorí tó bá pẹ̀ mẹ́ta ni gẹ́gẹ́ bíi tàwọn yòókù wọn bá sọ pé ẹ̀mẹ́ta nítorí tí mo wọn sọ pé ẹ̀mẹ́ta ni adẹ́kọ̀ ẹ̀ka gbogbo ẹ̀ ṣe ṣe kọ́ wáyé ṣùgbọ́n alhamdulilayi ilé ọ̀gá wọ̀rọ̀ tí wọ́n láti ọ̀dọ̀ àrí ọlọ́ọ̀kú ẹnu sí i ó ń fi hàn wá ó ti jẹ́ pé fífomi parí wọn lè kàn yín. sani àrí ibn Abi Talib ọlọ́ọ̀kú ẹnu sí i. ó náà ní amirul mu'minin aláṣẹ fáwọn olùgbàgbọ́ òdodo bàbá alḥasan bàbá alḥasan náà tún ni bàbá alḥusain hasan àti husain orúkọ àwọn ọmọkùnrin méjì ni tí ọmọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam Fatima tó bí fún ali radiyallahu anhu. àwọn ọmọ méjèèjì yẹn àwọn ni sayyida shababil janna àwọn ni aṣíwájú méjì fún àwọn ọ̀dọ́ àlùjànnà hasan àti hussein hasan àti hussein kìí ṣe orúkọ ìbejì láìpẹ́ tí wọ́n aṣọ méjì hasan àti hussein nìyẹn tòlọ́dọ̀ sí yín náà ti bí bèjì táyé kàǹdé yorùbá nù hasan husseini wọn ní islam nù hasan husseini báwo wọn yẹn ṣe bèjì hasan dàgbà jù hussein lọ hasan wọn kọ́kọ́ bí ẹ̀yìn ọ̀rẹ́ yìí wọn bí alhussein ali yìí bàbá rẹ̀ ní abu talib tí èsì ọmọ ìyá bàbá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ó sì làkókò ẹni tó kọ́kọ́ gba Islam nínú àwọn ọkùnrin níbo mi wọn alóòlù làkókò ẹni tó kọ́kọ́ gba Islam nínú àwọn ọmọdé Abubakar radiyallahu anhu làkókò ẹni tó kọ́kọ́ gba Islam nínú àwọn ọkùnrin tó dàgbà làgbà walakin Ali ibn Abi Talib ńlá kókó ẹni tó kọ́kọ́ gba Islam nínú àwọn ọkùnrin torí kó máa dé ní àbágbàlagbà ni ọkùnrin sáà ni. wọn wá sọ pé nù àwọn ọmọdé nítorí pé gbogbo ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ tó wá nípa àgbàwọ́ lọ́gbà islam kò sí kan tó sọ yìí pé ti pé ọmọ ọdún méjìdínlógún kó tó islam. ó là kókó kó islam nínú àwọn ọkùnrin. tọ́ Ali bin Abi Talib ẹnìkan tó kópa nínú gbogbo ogun tí a ogun tẹ̀bùkù nìkan ni ọ̀lọ́ nítorí Ànábì sallallahu alaihi wasallam ní kó dúró Mẹ́dínà ẹgbẹ́ àròlé fún tí ọmọ mójútó lé kó tó di kóńdé ó sì rọra káàlì yìí lára ó wù kọ́tẹ́ lánàá ìjà sallallahu alaihi wasallam torí kò sẹ́ni tí fẹ́ gbélé níbi dáná ibi ti wà lórí ìrìn àjò kò sì sẹ́ni tí fẹ́ jókòó sọ́dọ̀ ìyàwó rẹ̀ nígbà dáná ibi lọ́ọ́ jáwọ́ subhanallah torí pé má ní tiwọn tó dodo ni ìgbà tí àlè ìrọ̀lẹ́ yẹn wà fún àyìn tọ́kàlá àti ọ̀fẹ́ dúró anábìnrin àmà kọ́rọ́bọ́ àǹtọ́kù nàmi níbi mẹ́ńsílẹ̀ ti hàrú nàmi mọ́sá tó yọnu sí kí wọ́n jẹ̀bi kọ́ jẹ́ kọ́ dàbí haruna lọ́dọ̀ musa tèmi ànábì sọ̀rọ̀ tí ó wọ́ kọ́ dàgẹ́ bí haruna ti musa lọ́dọ̀ musa. nke harun ló múlẹ̀ lọ pàtàkì nàbí musa alayhi salam tọlọ bá ọba sọ̀rọ̀ nígbà tó lọ pé àdéhùn ogójì ọjọ́ ìtọ́nà ọba bá ti haruna ló múlẹ̀ lọ tí wọn náà wà ní ìgbà kan dàbí haruna sinmi bí wọn yẹ Ali ibn Abi Talib radiyallahu anhu ní àròlé fún anabi Muhammad sallallahu alayhi wa sallam. ní ọjọ́ tó ń pa Uthman òbí ọlọ àwọn àrùn ọjọjọ jimá ní ọdún karùnlélọ́gbọ̀n lẹ́yìn hijra nabi Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ jimá lọ́jọ́ yìí ọjọ́ jimá náà wọ́n ti pa Aliyu náà òbí ọlọ àwọn ní Kúfà ní ọdún ogójì. lẹ́yìn hijra nabi sallallahu alaihi wasallam àtúnṣe ọdún márùn tó fi jẹ́ khalifa dáa nabi muhammed sallallahu alaihi wa alihi wasallam. wọ́n ní kò pọ̀ ọdún márùn gangan tó fi jẹ́ àròlé ọdún mẹ́rin àti oṣù méjì àti ìkọ̀kan. àlè ó gba àlàyé wá fún wa. àlàyé ìbálòwàlà nàbì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ti ṣe rí wọ́n wá sàlàyé ń bẹ̀ pé ẹ̀ẹ̀kan là nàbì fomi parí hadith yìí gùn gan ṣùgbọ́n díẹ̀ nù rẹ̀ ní hafi ibn Hajar ló mú wa nítorí pé ìtàn nílò ń bínú ìtàn mú wa nù kí wọ́n ló dé tó mú hadith Ali radiyallahu anhu wa nígbà tí gbogbo àlàyé àlùwàlà náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí àlàyé yìí ti ń bẹ̀rẹ̀ nípa omi parí èyí tí ò sí nínú hadithi Usman radiyallahu anhu ìgbà tó ti pé bí ni àlàyé tá a tún nídìí ń bì wá kí ló dé tá àkókò wọn àdìsí wa kó jẹ́ nọ́mbà tààtì ká má nídìí àdìsí nọ́mbà tààtì wá ìgbà tó ti pé kùnrẹ́rẹ́ àlàyé tá a nídìí wá ń bẹ kò sínú ti Usman radiyallahu anhu Allahu a'lam tó tonti ikpe àlàyé ẹ̀mí lólófin mi parí kò sí mbẹ òun àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ nípa àlùwàlá náà wà mbẹ ó sì jẹ́ àdéhùn tó wà nù Bukhari àti Muslim yàtọ̀ sí hadith Ali radiyallahu anhu òun ọ̀wá nínú Bukhari bẹ́ẹ̀ kọ̀ wá nínú Muslim ẹ̀sìn mọ̀kẹ́ tó wà nù Bukhari àti Muslim òun náà ni asahhul ahadith òun náà làdéhùn tó ṣe pé yóò gùn régé jù. torí ẹ kò sí ìyàtọ̀ láàrin àdéhìí àti àdéhìí àlì radiyallahu anhu yàtọ̀ sí kí wọ́n ti àlàyé bí iye kéèké tí wọn ò fọwẹ́wẹ́ nínú àdéhìí Uthman nípa ẹ̀mí ló láàfọlọ́ parí wọn ṣàlàyé rẹ̀ mẹ́ ṣùgbọ́n ṣàlàyé rẹ̀ níbí nípa ẹ̀ka ṣoṣo ni. tonti pé nínú àdéhìí àlì radiyallahu anhu wọn ṣàlàyé pé ọ̀fọ̀ ọwọ́ lẹ́mẹ̀ta ọ̀yọ́nu lẹ́ẹ̀mẹ́ta ọ̀fẹ́mi ẹ̀ jáde lẹ́ẹ̀mẹ́ta ọ̀bọ́jú lẹ́ẹ̀mẹ́ta ọ̀pápá lẹ́ẹ̀mẹ́ta wọ́n á sọ pé ọ̀parí lẹ́ẹ̀kan sẹ́mi pé lè yàtọ̀ tó àlàyé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sí àdéhùn Usman. ẹ̀mí ló lámọ̀ àfomi parí ẹ̀mí ló lámọ̀ àfomi parí ìyàpọ̀ ẹnu wà láàrin àwọn olùmọ̀ nípa rẹ̀. apá kan nínú wọn wọ́n sọ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ẹ̀ẹ̀mẹ́ta náà là ń fọ àwọn oríkèé ara yòókù bó o wá lọ jẹ́ tá a fẹ́ sórí lọ́tọ̀ ikú ẹ̀kan ìgbà tó ti pé ẹ̀ẹ̀mẹ́ta là fọ àwọn oríkèé yòókù ó yẹ kórìí náà jẹ́ ẹ̀ẹ̀mẹ́ta gẹ́gẹ́ bí oríkèé yòókù ti ṣe jẹ́ ẹ̀ẹ̀mẹ́ta mẹ́ta. eléyìí ó jẹ́ ọ̀rọ̀ ìmáàmù Ṣafi'i. رحمه الله تعالى أنت إمام أحمد رحمه الله تعالى من رواية بهم التلاف من قاري وعديث من أنت واسوس بهم التلاف من قاري طب أولا أولو ما يوكو إمام مالك إمام أبو حنيفة إمام أحمد من رواية من تجمعها بمعنى wọ́n lẹ̀ kan láàpò mi parí. ṣùgbọ́n Imam Shafi'i rahimahullahu ta'ala àwọn sọ pé mẹ́ta ni nítorí pé al-qawlu fil-mass kal-qawli fil-ghusl níta sọ nípa fífomi pa á ibì kan lára kò gbọ́dọ̀ yàtọ̀ sí níta sọ nípa fífomi fọ̀ ọ́ nítorí kẹ́yìn ti mà kíkọ́ àwọn oríkèé àlọ́ àlá fún méjì àwọn oríkèé tá a máa fọ̀ àtàwọn oríkèé tá a máa fomi pa oríkèé tá a máa fọ àti oríkèé tá a máa fomi pa tí ẹ bá wò fínífíní ẹ rí oríkèé tá a máa fọ ọ̀pọ̀ tayọ oríkèé tá a máa fomi pa nú àlọ àlà kódà a lè fi wọn wéra wọn torí oríkèé tá fomi pa nínú àlọ àlà mélòó orí àti etí bẹ́ẹ̀ gbogbo yòókù ńkọ́ fífọ̀ là máa tọ́ kọ yẹ kó jẹ́ yí pé lọ́dọ̀ ìmọ̀ mọ̀ṣẹ́ fẹ́rẹ́ nù kó jẹ́ yí pé fífọ̀ ẹ̀mẹ́ta lẹ́fọ̀ àmọ́ fomi pa ẹ̀kan lẹ́ẹ̀mọ̀ fomi pa láti yàmá ọ̀kọ̀dá fi àhàdé máa yọ fi lù أن النبي صلى الله عليه وسلم يمسح رأسه ثلاث مرات. وأقعد لهم عندي كتاب توكاسي ìgbà nàbì sallallahu alaihi wasallam mẹ́mẹ́ta ni wọ́n máa fomi parí wọn torí rẹ̀ a lè ya apá kan àlùwàlá kúrò lára apá kejì ṣùgbọ́n nínú Sunani Abi Dawud rahimahullahu ta'ala ìgbà tó ń mú àdìsí Usman tó síwájú yẹn wá torí pé àdìsí Usman ó ń bẹnu Bukhari ń bẹnu Muslim ń bẹnu Abu Dawud an-Nasa'i Tirmidhi Ibn Majah gbogbo àti rànà ṣùgbọ́n jáde ti bá ti wà nù Bukhari àti Muslim tí gbólóhùn tẹ̀sí nílò láti fi mú òfin jáde lára àdéhùn yẹn bá wà nù Bukhari àbí Muslim tẹ́ bá ti mú wá lé òtítọ́ onídìíkẹ́ kan máa wá kọ ọ̀rọ̀ kan tí òun ní túmọ̀ sí footnote ibi hàn Bukhari àti Muslim gbà wá Abu Dawud Dawud Tayalisi tún gbà wá Ibn Hibban náà gbà wá Ibn Khuzaimah náà gbà wá ẹ ẹ ẹ ṣáàdà. ọkàn kọ ọ̀rọ̀ sísàlẹ̀ pépà tó yẹ pé ìwé ọkàn fún lásán pẹ̀lú nǹkan tí òun láǹfààní lọ títí. àgbàhùnmá àbí tó bá ké gbólóòtú ọ̀fẹ́ lò nínú àdéjì yẹn bọ́yọ̀dọ̀ ẹlòmíì lọ́wọ́ àkóso àti nìkan ló gba àdéjì jáde wá ti sọ tí máa ń bẹ sọ èyí tó wà o kò sí tó wà kò sí tó wà lọ́dọ̀ àbúdá ó dẹ̀ fi sàhíì torí tiwọn láti tírèsì ọ̀nà tó gbà wá láti fi sọ pé sọ́wọ́ sàhíì àbí Abu nínú rìwáyà àwọn gba rìwáyà kan wá rìwáyà Uthman ó tún wá nù rìwáyà lọ́dọ̀ náà ibẹ̀ mẹ́ta ni parí. ní pé ní tí a gbà wá láti ọ̀dọ̀ Usman tí ń tọ́ka sí wípé ẹ̀ẹ̀mẹ́ta lànàbì sallallahu alaihi wasallam fomi parí àwọn àríwáyà àtúnmí tó wá látọ̀dọ̀ Usman yìí kan náà tó ní agbára wọ́n takò wọ́n ṣàfihàn pẹ́ẹ́kan ni torí rẹ̀ àríwáyà àti tó wá tó sọ pé ẹ̀ẹ̀mẹ́ta ni wọ́n fomi parí àríwáyà tó ń ṣáàdá riwayat tó tọ́lẹ́ni tá a lè fi sẹ̀rí. wàṣẹ́rù min al-ahadith huwa ma yarwihi thiqa mukhalifan bihi riwayat man huwa awthaqu minhu. onáàlà àdéhìí tí olódodo gbà wá ṣùgbọ́n tó tako ntẹ́ni tó dodo tiẹ̀ tún lágbára ju tiẹ̀ lọ́gbà wá olóòótọ́ ni ọ wọ́n mọ̀ ọ́ lọ́lọ́ọ̀tọ́ ṣùgbọ́n gírèdì òótọ́ rẹ̀ twenty percent ni ẹlòmíì wọn á jẹ fifty percent nínú òdodo sísọ rìwáyà tiẹ̀ wá tako tiẹ̀ títa aláàbíṣiṣẹ́ bàbá fifty percent ní twenty ẹ̀sìn mi so tó ti pé wọn ò pé ọlọ́kùnrin ọ̀ olódodo ni àmúdodo tiẹ̀ òtún ti lé yẹn á sọ pé rìwáyà tiẹ̀ ti di kéne ṣáàt unlike hadith tó ń pè ní hadith munkar tó máa sọ pé hàdà hadith munkar onímọ̀ ọ̀rọ̀ wọn ò bọ̀ yìí mukhalifan bihi ma rawahu thiqa òun náà ní sẹ́ni tó lẹ́gbàá wa tó fi tako ti olódodo gbà wa a ẹni tó lẹ̀ lolódodo ẹ lábò fìtà lẹ́gbà lolódodo nínà sọ eléyìí túmọ̀ sí wípé alimami Abu Dawud sọ pé riwaya tó sọ wípé ẹ̀mẹ́ta ló fomi parí kí ni ṣáàdà wal hadithu ṣáàdà ìyapọ̀ ẹnu wà láàrin àwọn olùmọ̀ fífẹ́ alẹ́ fi ṣiṣẹ́ àbá alẹ́ fi ṣiṣẹ́ sínú àhàdìsù bàáyíṣà ni àbí ò sínú bàáyíṣà wọlé ṣẹ̀ka ẹ̀nà kò bàáyíṣà nínú àhàdìsù bàáyíṣà lọ́wọ́. tó ìjẹ́sílẹ̀ ìbájẹ́ bẹ́ẹ̀ Abu Dawud ní ṣáàtì ni wọ́n ti àlàyé tó pọ̀ rẹpẹtẹ nínú súnánù wọn lórí àdìsí yẹn. tọ́ àwọn àdìsí míì tí mọ̀mú ṣáfìrí tún wá tó ṣe gbogbo ẹ̀ àwọn olùmọ̀ wọn ní èyí tí àwọn fi sẹ́ńtà wọn onírúurú wáyà àlè yìí ẹ̀ka là nábì parí sallallahu alaihi wa alihi wasallam kìí méjì kìí nítorí sọ borí tá a ni àbá a máa fomi pa a máa fomi pa ẹyẹ àdéhùn tó ṣe àlàyé àlùaláwò kẹ bá wa wò ó ń tọ́ ni. àbí fífomi pa lè fọ̀ mélòó nínú tó ṣe pé tẹ́ ẹ bá fọ̀ nínú oríkì àlùwàlá ilé wọṣọ tẹ́ ẹ fi bò mọ́lẹ̀ mélòó ni tẹ́ ẹ wọṣọ fi bo ọwọ́ yín mọ́lẹ̀ ẹ wọṣọ fi bo ẹnu yín mọ́lẹ̀ ẹ fi bo imú yín mọ́lẹ̀ ẹ fi bo yín mọ́lẹ̀ ẹ fi bo apá yín mọ́lẹ̀ sẹ́wọ̀n pé àkùnmọ́mùl eh, kùnfọ́nì ó lè jẹ́ pọ̀wílà ó sì lè jẹ́ pọ̀fìrà apẹ́wù o lè gùn ó sì lè kú. tọ́ tẹ́bá wọn á fọ ẹsẹ̀ yín ẹ wọ̀ sọ̀bù mọ́lẹ̀ wọ́n ra sùn á fi fìlà dé àbá ní fi fìlà dé náà á fi fìlà dé ẹ̀ dáhùn àmúgbà tẹ́yìn dé fìlà sáà fi fìlà dé àbá ní fi dé ẹ̀yìn ètò ó mà ní ìsìtẹ́ bá wá fi fìlà dé orí tẹ́ ẹ sì fọ orí tẹ́ ẹ bá fọ orí tẹ́ ẹ mọ̀ pé fomi pa ẹ mọ ọwọ́ gbà ẹ ẹ ẹ mọ ọwọ́ gba orí rẹ lọ sí ẹ̀yìn ẹ tún dá ọwọ́ yẹn padà sí iwájú fọkàn àmọ́ sẹ́ máa ní kẹ́ ẹ fọ́ tẹ́ ẹ mọ̀ pé orí kan ti gbà orí kálukú ti gbà tó bá yẹ kó gbogbo ojoojúmọ́ nínú àlùwàlá tí wọ́n sì jẹ́ni tó ti pa àlù àlá rẹ̀ kìí dúró tẹ́lẹ̀ náà ẹ̀ márùn márùn lọ́mọ sàlù àlá lójúmọ́ sọ fún tó bá ń mómi tó tó gbó tó gbó àkọ́kọ́ nù ó tún mómi kejì ó tún gbó orígun ọgbà fa ó tún mómi lẹ́ẹ̀kẹta ó tún gbó orí ọgbà bí onígbà lọ́gbà tó tó bá wá tó bá wá tó ọba pọ̀ tó ọba bomi pa sórí òdì tó dirin gidi tí ó omi omi ọ̀sórí rẹ̀ dirin gidi àbí òní òní àwọn tó bá fún mi fọ́ ńkọ́ tó bá ti wẹ̀ tán lọ́la láì jẹ́ kó o nu rí kó o dé fìlà wò fìlà rẹ mọ́nà àti bàjẹ́ àbí ọ̀mọ́nà rẹ̀ àjàjà irú fìlà tí wọ́n kó sáàtì bú tí wọ́n bá ti lè gbé lórí omi báyìí yọ kàn rọra nàrùn <laughs> yọ rọ so àwọn olùmọ̀ wá ní kó o máa fọ orí yóò sọ orí di ti ń ba fìlà jẹ ọlọ́run ti fẹ́ kẹ́ ẹ máa bọ̀wọ̀ oúnjẹ ìrẹ́ lọ́lọ́run ti ṣèjọ yàtọ̀ sáàdì ti nu àdìsí ti kọ́kọ́ wá ná torí tí ọba sáàdì gbogbo ọ̀rọ̀ ní nítumà kúrò kó yé ẹ̀yin torí pé nu ìṣẹ̀rí àtúnhánà wa ní ti kọ́kọ́ lẹ́rìí kàtọ́ lágbà tí bá lẹ́rìí tó gbà tó lágbára ẹ̀ wà mọ̀tánálítì analysis lọ wà ní ìtumọ̀ àmọ́ kò sáà ti di pé ẹ̀ka wọn fomi pa àwọn àgbẹ̀ pé kíkí lọ ọmọ bàjẹ́ kọ́ bàjẹ́ mo rò mama débìlà tó bá ti sàlù alátẹ́láwì àbí máa núrí sá ẹ̀ẹ́n ṣùgbọ́n tí wọ́n sọ pé ìwẹ̀ ẹ̀mí ló làwọn ìwẹ̀ jánábà ló sùn bàbá ṣe tó mú ọ ní jánábà sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ ni àmàlù àlá wípé ní sàlù àlájọ́ kan o sì sáré o sì sí sábàbí tó lè mọ̀ ọ́ ti mú sáàpù yẹn gbádùn gbádùn nù tontorí ẹ̀ a ní à máa ń sàlù àlá lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà eléyìí tí ó mú ká máa fomi kan orí lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà a sì máa ń pè wà tàkàràrù yóò jẹ bó tàfífà ká máa sí lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ yóò bí ká ṣe ìdẹ̀kùn fún yàn torí àlùmọ̀ṣẹ́ kọ́tù ìṣèlérí bó tẹ́ sí so ṣùgbọ́n ìgbà tó jẹ́ kí ìwẹ̀ jánábà ẹ̀kan láàrin nípa ẹ̀kan láàrin nípa tòtí máa ní kéèyàn ọwọ́ ẹ̀ kó tún wá orí rẹ̀ sẹ́mọ̀ kọ́ ọ́sẹ́ pẹ́rẹ́ nítorí pé ìgbà tíjà náà bàbá mu ẹ̀ lọ́mọ àwẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà tí ọba fẹ́ sàlù àlá gbogbo ìgbà ló fòmí parí rẹ̀ tó wọ́n sọ pé lẹ́yìn ìjẹba lẹ́yìn náà wọ́n ní kí lẹ́ẹ̀ ti sọ pé àti forí sí àfọ ni àbá fòmí pa wọ́n lá fòmí pa wọ́n ní wàlúmẹ́tò yẹ fomi pa ó túmọ̀ sí pé ìdẹ̀kùn ni nítorí pé fomi pa ó túmọ̀ sí pé àfẹ́ kó rinrin gidi yàtọ̀ sí fomi fọ́ à ń fẹ́ kó rin àbá àfẹ́ kó rin à ń fẹ́ kó rin torí ẹ wọn sọ pé takfif lọ́wọ́ àmbẹ̀ ìjọba ẹ̀sẹ̀ lórí takfif kò yẹ kó pé ẹ̀sẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta torí wọn ò fẹ́ kó rìn wọn ni lọ́fà ló fi jẹ́ pé ẹ̀ka ti fomi parí ló ti jó àtọ́wọ́n fún un lọ èèyàn wá fẹ́ fomi parí ọfọ orí ni nínú àlọ àlà ó fomi fọ orí sátọkọ lálọ àlà àbí ọlálọ àlà ọlálọ àlà mọnà torí pé alùgbòsùlù mọtìfọn wà dé yàdà torí pé fífọ fífomi pani plus wàlákin àfi á àlàsèjù ni ọ ẹni òfomi parí wọn sì ń fọ orí àti ṣe lọ́mú mi ṣe bẹ́ẹ̀ má ti ṣe rú ẹ̀ mọ́ ọ màmá ni á. Ah sọ̀ra ọgbà ìbáwí torí pé gbólóhùn ń bẹ̀rẹ̀ ọ̀ ń ta ẹnu àlànà tọ́ ìyẹn tó bá yé wa bẹ́ẹ̀ á rí pé fífún mi parí lẹ́sẹ̀ ìdẹ̀kùn ni wọ́n fẹ́ fún wa ń bẹ̀rẹ̀ wọ́n fi ní ká fomi pa tó bá jẹ́ pé ètò le ni wọ́n ní ká fún ìgbà jẹ́ pé wọ́n ní ká fomi pa ni lẹ́sẹ̀ ẹ̀ka náà ti tó torí àwọ̀ ọ̀ma nǹkan mí tíṣẹ̀rí àní fomi pa tí wọ́n á ní ẹ̀fomi pa ju ẹ̀ka lọ ẹ̀dàpọ̀ ẹ̀rọ wò kí lẹ́ mọ̀ nínú ṣẹ̀ríà sẹ́ni kẹ́ ẹ̀fomi pa àmọ́ ẹ̀fomi pa lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta ẹ̀rọnù rẹ̀ wò ná. kí láti máa fomi pa kọfẹ́ni kọfẹ́ni wàlùjọ wùrà ìgbọ̀nsẹ̀ aláwọ̀ àbí bọ́sẹ̀ olówó ẹ̀mí lọ́wọ́ ní kẹ́kọ̀ọ́ mi pa kò síbi dábì sọ nọ́mbà ẹ̀kan náà ni. ọ̀dà nǹkan mi wọ́n tún ní ká fomi pa náà láwọn àmì ànábì fomi pa láwọn àmì lẹ́ẹ̀mẹ́lò wọn sọ yìí gbà kí tún ní wọn ní ká fomi pa torí wọn sọ pé gbogbo mọ́sùlùmọ́ náà wà á lè tàfé wọn mọ́ sórí títí dẹ̀kun fún yàrá torí di eléyìí báyìí ẹ̀ẹ̀kan láwọn fomi parí wa nítorí hadith Ali ibn Abi Talib radiyallahu anhu. lọ́dọ̀ Imam Shafi'i rahimahullah tó láfomi parí lẹ́ẹ̀mẹ́ta tẹmọ pé lọ́dọ̀ tó ń ké ṣe dandan ní kẹ́ fomi pa gbogbo orí tẹ́lẹ̀ náà ìran àti pẹpẹtẹ bá ti fomi pa àrùn kan gan tuntun tẹmọ pé ẹ̀mẹ́ta lọ́dọ̀ tó ń hà ézì náà ni bígbà tó sáà ìwé lẹ́gbẹ̀ta. àmọ́ wọn tó fomi pa gbogbo orí àwọn kó bá ti pa lákòókò ó tún fomi míì ó tún fi pa ó tún fomi ó tún fi tàn. tó ń torí ẹ̀ ló ti jẹ́ kí ẹ̀ẹ̀kan láàmú fomi parí wọ́n wọ̀ fàáyé insha Allah. torí di eléyìí tó a bá rẹ nìkan tí ń fomi parí lẹ́ẹ̀mẹ́ta a sì nà sí àpò tọba gbọ́ alhamdulilah tọba tuntun gbọ́ alhamdulilah nítorí pé èyí tó náà ń ṣe yẹn àwọn kan wí tó tilẹ̀ jẹ́ pé kìí ṣe tí wọ́n wí lọ́dà jù ṣùgbọ́n orí ẹni fẹ́ ni ṣùgbọ́n ìtọ́jà jù ní kọjá pé ẹ̀mí ló la kó mi parí ẹ̀ẹ̀kan. lẹ́yìn rẹ̀ ni wọ́n mú àdìsí mi wá fún wa نثر عبد الله بن زيد بن عاصم رضي الله عنهما في صفة الوضوء أو بعد اسمي وأقوى نثر الرسالة نفع على يدي الولاء النبي صلى الله عليه وسلم في الزيت وده يميل أن يتوقع عليه الولاء نشعر ونصف من في آسيري nínú àlàyé àwọn àgbàgbé Uthman Ali Abdullahi ibn Zayd radiyallahu anhum tí gbogbo wọn gba àlàyé bánabi ti ṣe sàlùwàlá wá tí bánabi máa fomi pọ̀n bí èèyàn ti máa kó máa jọ nù ẹ ti rí iye àwọn ẹni tó gbà tí fi àlàyé àlùwàlá wá níwọ̀n abẹ́ ìta mú wá fún wa ṣùgbọ́n kí wọ́n mọ̀ bàjẹ́ aláṣejù tí wọ́n kàn lábùkù wọ́n sọ pé àti rí nínú hadithi Uthman àti Ali àti Abdullahi ibn Zayd tí wọ́n ń bẹnu àwọn ẹni tó gba àdéhìí àlàyé àlùwàlá ànábì wá torí kọ́ mọ́bà pa àwọn nìkan nítorí kọ́ àwọn míín náà tún gbà wá. so nítorí délé Abdullahi ibn Zayd ibn Asim radiyallahu anhuma oná gbà wá ó àlàyé wá nípa àlàyé àlùwàlá ànábì Muhammad sallallahu alaihi wasallam. أني ومسح رسول الله صلى الله عليه وسلم برأسه فأقبل بيديه وأدبر متفق عليه وفي لفظ لهما بدأ بمقدم رأسه حتى ذهب بهما إلى قفاء ثم ردهما إلى المكان الذي بدأ منه إبا وري هو لجد عبد الله ابن زيد ابن عاصم الأنصاري المازني رضي الله عنهما أرى مدينة سابقا نعم سابقا أبا قلوا بعد في وفوا ولا النبي محمد صلى الله عليه وسلم إذا تصل يالو ولا تصل يالو ولا تريد لومي أصو لومي أصو تريد قبل لومي أنا òun tí wọ́n ń sàlàyé fún abúlé lànàbì ti fomi parí ga ó ní wà má sàhàrọ̀ Rasulullahi sallallahu alaihi wasallam bi ra'sihi òjíṣẹ́ ọlọ́run kí àti ọlọ́run bá fomi bá fomi pa orí ẹ̀ fa aqbala bi yadayhi wa adbara fa aqbala bi yadayhi wa adbara wọ́n ní ànábì fi omi pa orí wọn fa aqbala. بيديه وأدبر wọ́n mú ọwọ́ wọn wọ́n fà wá síwájú wọ́n á dé bára wọ́n sì tún fà lẹ́yìn ìyàpẹ̀rù ìdáyìn wọn ti fọ́ fa kíkẹ́ báyìí kó fọwọ́ rẹ̀ síbi etí rẹ̀ ìka àtàǹpà kó wọ́n á mú ìka fábẹ́lá àtàwọn ọ̀ka yòókù kó wọ́n á mú bọ̀ látẹ̀yìn àkùbálà nù ó fi pa wá síwájú wà àdàbàrà ó sì fi ṣe kíni ó fi pa lọ sẹ́yìn tó eléyìí àlàyé bá nàbí sí máa ń fomi parí ọ̀kan nù tọ ẹ ti wọn ló wá nu gbólómì tí Bukhari àti Muslim tún gbà wá òun wá ní nínú lùwáyà mi yẹn Bukhari àti Muslim tún gbà wá wọn ní bàdà ìgbàtà nàbí fẹ́ fomi parí bàdé abimọ kọdàmí rọsẹ wọn bẹ̀rẹ̀ láti ibi iwájú orí wọn. wọn bẹ̀rẹ̀ láti ibi iwájú orí wọn àti bẹ̀rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ni wọn ti ń parí bọ̀. hatta dhahaba bihima ila qafa wọn ń pa lọ wọn ń pa lọ wọn ń pa lọ wọn ń pa lọ títí wọn fi gbadé papọ̀ wọn. ثم ردهما إلى المكان الذي بدأ منه lẹ́yìn rẹ̀ lànà bí sọlọ́lá àtúnlá wọn á dá ọwọ́ yẹn padà wá síbi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ìfomi parí. ṣé wa sẹ̀wọ̀n pẹ̀lú táwọn máa ń ṣe ojoojúmọ́ nù. tó wọ́n pa orí wọn bẹ̀rẹ̀ láti iwájú orí wọ́n fi gbé dé ìpàkọ́ wọ́n tún dá padà láti ìpàkọ́ wọ́n fi dá padà sí iwájú orí rìwáyà alákọ̀ọ́kọ́ ó fi sọ yìí pé ànábì sallallahu alayhi wa alihi wa sallam wọ́n fomi pa orí wọn fa aqbala bi yadayhi wọ́n gbọ́wọ́ wọn bọ̀ látẹ̀yìn ni mọ̀ wá síwájú wa adbara wọ́n sì tún gbé láti wájú ọ̀dẹ̀yìn ẹtì má gbàgbé o kò sáti ṣe nù ọ̀kan nínú méjèèjì dábàá pé ọ̀kan àti ṣe ní èkejì ló ṣe déédéé ìwọ ló ṣe déédéé ìwọ làti ṣe gbogbo méjèèjì ló ṣe déédéé ẹ ọ̀ mọ̀ yìí sẹ́nu Bukhari àti Muslim ni wọ́n ti wà ní. sẹ́lẹ̀ yìí àkọ́kọ́ tó gba àdéhùn yẹn wá ọ̀nà ni Abdullah ibn Zayd ibn Asim ara Medina láti inú àwọn Mazin ẹ̀yà àwọn ọmọ ọmọ Mazin ọmọ An-Najjar ó kópa nínú ogun Uhud. òun náà sì lẹni tó pa Musaylima al-Kazzab síbẹ̀ máa Musaylima òpùrọ̀ tó pera rẹ̀ lánàbí síwájú kánàbí sallallahu alaihi wasallam tó kí ló ti pera rẹ̀ lánàbí eléyìí ti jọ kan nù kókó ní Abubakar kọ́kọ́ mú gbọ́ ní kété ní Abubakar di àròlé fanabi wa Muhammad sallallahu alaihi wasallam wọn kọ́kọ́ yanjú òpùrọ̀ náà. Abdullahi ibn Zayd ibn Asim. atuhun àti wàhṣí ìní wọn dìjọ pa Musailima al-Kazzab sẹmọ wàhṣí wàhṣí radiyallahu anhu òun ló pa Hamza ọmọ ya anabi olóṣèkú pa Hamza. bó ti ṣe wá ṣe gudugudu méje láti gbé ògo ìṣe kèfèrí yọ̀ǹgbà tó wà ń kèfèrí bẹ́ẹ̀ ló wá ṣe ojúṣe rẹ̀ tó yẹ láti gbogbo ẹ̀sìn Islam gbàǹgbà tó di mùsùlùmí. àwa ti mà ìgbà àti Islam yẹ tí bùnmá kọ́bìlà Islam á máa pẹ̀sẹ̀ tí yẹn ti sẹ̀ síwájú rẹ̀ rẹ̀. ìlọ́fà ló fi jẹ́ pé tó ń ti bí ń tó ṣe láyé ìgbà tó jẹ́ kèfèrí ti ṣe burú jáì tó láti tó sọ pé rọ́bì radiyallahu anhu nítorí kó ti di mùsùlùmí wọ́n kọ́ lọ́lọ́run bẹ́ẹ̀ pé kò sí fáìlì rẹ̀ wò wípé sí rí wa nù èèyàn rí ni màá sábẹ́ ànábì sọlọ́ sallallahu alaihi wasallam. torí di eléyìí àwọn sàdó sàdúrà àwọn sábẹ́ àwọn ja'u min ba'dihim yaquluna mi ń bá wa li ẹ̀kọ́ ló sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan lilladhina قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أقول كان أولمان تري وحشي من الله في سايا كان لكن هو كي آه سون في سوري لما سون في حمزة wọn rán yẹn sá في pé wọn bó ń ba nàbí wọn mọ bó ń قل يا عبادي الذين أسرفوا على أنفسهم sọ fún wọn pé ẹ̀yin ẹrú mi ẹ̀yin tó ṣe pé ẹ ti gun kiri kọjá ewé nípa ẹ̀tọ́ ẹ̀mí ara yẹn ti sáré fún dá ẹ ti ṣàgbére la taqnatu min rahmatillah ẹ má fi sọ ìrètí nù nípa àkẹ́ ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run a máa ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ fẹ́ni tó bá tọrọ àforíjì innahu huwal ghafurur rahim torí pé òun ọlọ́run dájúdájú olùlọ́ba aláforíjì tí tún kẹ́ni tó bá foríjì ní sáà ọlọ́ọ̀dà kẹwàá kó foríjì wa. tọ́ sàábẹ̀ yìí àti wàṣẹ ni wọ́n jọ pa Musailimatu kẹ̀dà. Abdullahi yìí náà òun náà òun náà jẹ́ ẹni tí wọ́n pa sójú ogun ní yawm al ní ọdún kẹtàléní ọgọ́ta. abdullahi ibn zayd ibn aasim ó yàtọ̀ sí abdullahi ibn zayd ibn abdi rabbi èyí tó gba àdéhìí ìran pípé wá fún wa ká má gbé wọn síra wọn abdullahi ibn zayd sábà ń sọ nípa ìran pípé ẹni tó lálàá tó lọ́n fi ìran pípé hàn tó wá sọ fún anabi sallallahu alaihi wasallam sanabi gba wọlé ibi tí wọ́n ti ní kébìlá ló pè tí Umar ń sábọ̀ pé wàláhì irú tí wọ́n wí èmi náà rí lójú oorun yẹn abdullahi bin zayd ti síwájú rẹ̀ kó ló ti wá síwájú rẹ̀ tó ní abdullahi bin zayd ibn abdi rabbi tó ṣùgbọ́n eléyìí abdullahi ibn zayd ibn asim ẹnìkan ní orí òun ò lè ha ẹ sá pé abdullahi abdullahi abdullahi pọ̀ wá abdullahi pọ̀ nínú àwọn sàbẹ̀ anabi sallallahu alaihi wasallam. إما عبد الله بن عباس عبد الله بن عمر عبد الله بن مسعود أتوقع لك يعني عبد الله بن عمرو بن العاص أو أن ممكن العبادلة الأربعة العبادلة الأربعة عبد الله مالين، إنه رعدي هو عبد الله بن عباس abdullahi ibn umar abdullahi ibn mas'ud abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhu. àmọ́ gbogbo pátá tó máa sọ pé àná abdullahi tó ọ̀dà kọ bàbá wọn ẹni tó ń gbà lérò ní abdullahi ibn mas'ud. àbí tó máa sọ pé ibn ummi abd ibn ummi abd abdullahi ibn mas'ud radiyallahu anhu tọ́ ọkọ̀ àtúkà sọ pé abdullahi torí torí ọmọ bá dáràn tó sì ló kọ́ tiẹ̀ kálukú pẹ̀lú kọ bàbá rẹ̀ kálíbà àdámà eléyìí abdullahi ibn zayd ibn asim ṣùgbọ́n èyí tó wà nínú ọ̀run pípé ó ní abdullahi ibn zayd ibn abdi rabbih tí wọ́n bá bí ọ léèrè má sí mú tani sàábì yẹn náà rí tọ́lá làárí bá a ti ṣe é pèrun tánàbí fọwọ́ ti tó di súnà ó ní tani ibn abdi rabbih tọ́mí yìí àlàyé àlò wípé báyìí láà parí oní abdullah ibn zayd ibn aasim radiyallahu anhuma torí bàbá rẹ̀ náà mùsùlùmí ni òun náà mùsùlùmí ni tọ́ sàbẹ̀ yìí ọlọ́run bá pè ọnu sí gbogbo àwọn sàbẹ̀ ànábì muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sàlàyé fún wa báwo làǹdàbì ṣe ń parí ó túmọ̀ sí pé àwọn sàbẹ̀ ìmọ̀ wọn wẹ́ púpọ̀ àwọn kì í ṣe ẹni tí máa kọ́mọ̀ ní wà ń darúkú ọ̀pọ̀lọpọ̀ nínú tiwa lónìí wà ń darúkú mà láà máa kọ́ àní gbọ́ àlàyé bí wọ́n ti ṣe ń ṣe fún wa fínífíní kí mànyí ó lè bá yé wa yékéyéké a kàn máa fojú wo lọ́ọ̀kan ni pé maybe maybe tí wọ́n sọ ni maybe ah, maybe ó sì lè jẹ́ maybe no torí délé ni ó ti jẹ́ pé ìmọ̀ rẹ sharp wọ́n ti sọ pé wàṣọ́kù laysa sabilan ila al-ilm iyèméjì èbí mà gbogbo ẹjọ́ wa ti jọ iyèméjì kíláàpù laysa bi alim wa laysa bi jahil nítorí tajwizu amrayni la maziyyata li ahadihima ala al-akhar huwa ash-shakk ó ṣeéṣe ó sì ṣeéṣe èwo ni eighty percentage rẹ pọ̀ jù fifty by fifty fifty by fifty tólùmọ̀ ni àbíkè tólùmọ̀. ليس بألمة هل هو جاهل ليس بجاهل لا عالم ولا جاهل آه، وهو أقرب لأن يكون جاهلا لأنه لا يدخل في صف العلماء فلا يبقى إلا أن يتصف بأنه جاهل سنتذكر جفوف لا لا يمقى له wàhálẹ́ yìí èèyàn ò jẹ́ni tí ó fi ọpọlọ rẹ̀ tó fi tó fi balẹ̀ ní jẹ́ pé òkè lókè ní ọkàn máa wò wọ́n bá sọ̀rọ̀ nítòsí irú ọkàn láìsẹ̀ ẹ mọ̀ pé tójú bá ti lọ jìnnà ọkàn tẹ̀lé àbí òní tẹ̀lé tẹ̀lé tó rẹ̀ ló ti dé pé àwọn tó fẹ́ kẹ́kọ̀ọ́ láìsẹ̀ tí wọ́n bá lè límìtì ara wọn síbi tí ti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ yẹn tí wọ́n sì ń fọkàn á tẹ̀lé tí ò jẹ́ pé wọ́n kàn jókòó pẹ̀lú ara lásán ọkàn ti lọ bòmíì so irú wọn àwọn ní máa rí ìmọ̀ tí yóò yé wọn dáadáa nítorí pé tọkàntọkàn ni wọ́n fi ń tẹ̀lé tó ẹ wo títà abẹ́ yìí sàkíyèsí ń bì ó ní báwo la nábì ṣe máa ń fò mí parí sọlá àdìsílẹ̀ ó sàǹfààní àbí ó sàǹfààní àǹfààní pọ̀ mẹ́ báwo ló ṣe fò mí parí ṣé wàá gbé láti wájú lọ sẹ́yìn ni wàá tún á da padà wá síwájú àbí wàá gbé láti pàkọ́ wá síwájú wàá tún á da padà sí pàkọ́ àdéhìí ló fi hàn wá àti rìwáyà alákọ̀ọ́kọ́ àti rìwáyà ẹlẹ́ẹ̀kejì ẹ̀ dì í mú o tí rìwáyà bá ti pé méjì àdéhìí kan náà ni ọ̀rọ̀ oríṣi méjì lọ́wọ́ anú rẹ̀ ó ti dà àdéhìí mélòó àdéhìí méjì. sàǹkìtà alákọ̀ọ́kọ́ wọ́n sọ pé láti pàkọ́ wọ́n ti gbé wá wájú wọ́n tún dá padà lọ sí pàkọ́ ẹlẹ́ẹ̀kejì sọ pé láti wájú wọ́n ti gbé lọ sí pàkọ́ láti pàkọ́ wọ́n tún dá padà wá sí iwájú àdéhìí mélòó nù nínú àǹfààní tó wà ń bẹ̀ kò ní ẹni pé kò burú ká parí láti wájú lọ sí papọ̀ ká tún dá padà wá síwájú kò sì burú ká parí láti papọ̀ wá síwájú ká tún dá padà sí papọ̀ kò burú ká ṣe méjèèjì bẹ́ẹ̀. walakin àwọn olùmọ̀wá sọ pé èyí súnà níbi sọ wọ́n àti súnà fi hàn wá tó pọ̀ tó kọ́ àwọn àdìsí mi náà tún àwọn àdìsí mi tún àwọn àdìsí mi tún wá èyí tó pọ̀ jù nínú àwọn àdìsí àwọn míì òun náà ni tó wá nínú gbólò ẹlẹ́ẹ̀kejì yẹn igi láti wájú wọn máa pa lọ sí papọ̀ wọn tún wá pa láti papọ̀ wá sí iwájú eléyìí lọ wọ́pọ̀ jù nítorí di eléyìí à ń sọ pé ta lákọ̀ọ́kọ́ wárẹ́dẹ́ wà wá kọ́ra libayani aljawaz wa yakfi li tahqiqi dhalika almarra ta yẹn wọ́n ti àlàyé bẹ́ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ anábìsọ̀ lọ́wọ́ àti sọ́lá ti bẹ́ẹ̀ torí wọ́n ọtọ́ kí ká máa parí bọ̀ láti ìpàkọ́ bọ̀ àtiwájú látúndà padà wá sí ìpàkọ́ a sì ti mọ̀ pé tá a bá fẹ́ fi hàn pé nǹkan kan tọ́ kó tó kó tó pé ká sílẹ̀ kan láti fi hàn pé nǹkan yẹn náà tọ́ ìrẹ́ ló ti jẹ́ pé náà àdéhùn sábẹ́ yìí nìkan láti rí irú àlàyé báyìí ipe wọn pa láti pàkọ́ wá sí iwájú wọn tún dá padà wá sí ìpàkọ́ eléyìí sàlàyé pé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ó burú àbí òburú òburú ṣùgbọ́n ìtọ́pọ̀ jù ni kí a máa pa láti wájú lọ sí pàkọ́ ká tún dá padà wá sí iwájú wọ́n ni wọ́n pa láti wájú lọ sí pàkó wọ́n pa láti pàkó wá síwájú wọ́n pa láti pàkó lọ síwájú wọ́n wá pa láti wájú lọ sí pàkó kí lẹ ṣàkíyèsí mẹ́rin ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ń parí sí gbogbo ìjọba ti nu méjèèjì ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ náà ni wọ́n parí sí tó bá jẹ́ pé àtiwájú ló ti pa ń bọ̀ bá dá padà ń bọ̀ lọ́ parí sí iwájú náà tó bá pàtí pàkó ló ti bẹ̀rẹ̀ ńbọ̀ bá dá padà ń bọ̀ lọ́parí ẹ̀ sí ìpàkọ́ náà wọ́n wá pa láti wájú lọ sí pàkọ́ wọ́n pa láti pàkọ́ wá síwájú ó fi hàn kí ẹ̀ẹ̀kan ni wọ́n máa ń parí ní abẹ́ rẹ̀ náà sẹ̀wọ̀n kọ́rọ̀ àdìsí àrí lọ́dún yóò wá wá Abdullahi bin bin àwọn ni wọ́n pa láti wájú lọ sí pàkó wọ́n tún pa láti pàkó lọ síwájú ìwáyà mi ó ní láti pàkó lọ síwájú láti wájú lọ sí ìpàkó ẹ̀mí lónìí sẹ́ẹ̀kan ni àbẹ́ mi nàám sẹ́ẹ̀kan ni àbẹ́ mi ẹ̀ẹ̀kan ni àmọ́ Yorùbá tá a sọ ẹ̀ẹ̀mejì ni ẹ̀ẹ̀kan ni wọ́n fomi pa ṣùgbọ́n yorùbá tá a sọ ẹ̀ méjì ni àtìdé ńbẹ́ńbẹ́ rírẹ̀ bó ṣe ká sọ ni pé ànábì sallallahu alaihi wasallam wọ́n fomi pa orí nígbà kan láti pàkọ́ wá síwájú wọ́n wá tún da ọwọ́ yẹn padà sí pàkọ́ ìgbà kan wọ́n pa láti wájú lọ sí pàkọ́ wọ́n tún da padà sí dídá padà sí fífọwọ́ pa ni àbí píparí ètò àti bẹ̀rẹ̀.

kìí ṣe irú ọpọlọ rẹ là fi ń dájú tẹ̀lé àmúwa tó yé wa tó eléyìí la ń pè ní torí eléyìí ti sáyò láàrin sọfà àti mọ́rùwà tó yé yín kìí ṣe sáyò láàrin sọfà àti mọ́rùwà eléyìí fífò mi parí ni sẹ́fà sọfà àti mọ́rùwà ní ìtìtò bá lọ láti sọfà tọ̀lọ́ sí mọ́rùwà àìpé pààrà kan tọba tún padà ìpààrà kejì tọba tún lọ ẹ̀kẹta àní ní tó and pro one àà lílọ làkọ́kọ́ pípadà lẹ́ẹ̀kejì so ṣùgbọ́n torí lílọ àti bíbọ̀ ní kíni ẹ̀yọ̀ kan àwọn àtọ̀pẹ́ nù ẹ tọ̀fà márùwà báyìí à ah, orí rẹ̀ ṣe tọ̀fà márùwà tó yẹ so èyí tá a gbà lérò pẹ̀lú bíbọ̀ mi parí òun náà ní kíni òun náà ní lílọ àti bíbọ̀ ọ̀dà sídàjọ́ kan náà wà ní sídàjọ́ kan náà wà ní sẹ́mi pé ìjọba wù wá ká pè é súnà ló jẹ́ pé ẹyọ̀kan ni o mo rò pé yé wa súnà ló jẹ́ ká pé léwu lẹ́yọ̀kan so àmọ́ nìsín ẹjọ́ ìgbà tó gbé ọwọ́ láti ìbẹ̀rẹ̀ orí rẹ tó gbé lọ sí pàpọ̀ tó tún á dà padà iṣẹ́ méjì àbí sẹ́kà iṣẹ́ méjì torí àwọn sọ pé tálá kọ̀kọ́ yẹn ọ̀ràn yẹn ni torí pọ́lọ́ wọn bá sọ pé kí ni wàmùsáhù bẹ́rù ó sì kọ̀.

torí bẹ́ẹ̀ là nàbì sallallahu alaihi wasallam ṣèṣe eléyìí là ń pè lẹ́ẹ̀kan nínú fífomi parí dídá padà yẹn wọn á sọ fún sunna ni torí bẹ́ẹ̀ là nàbì sallallahu alaihi wasallam ṣèṣe wà á ilá tẹ̀ ẹ̀ bá sàlù àlá tó bá ṣe báyìí lásán tó gbé láti ìbẹ̀rẹ̀ orí tó gbé lọ sí pàpọ̀ á kò ti parí tí ọba dá padà àlù rẹ ọlá الصحة لا تتنافى مع الكمال الصحة لا تتنافى مع الكمال ìyẹn ni kí taba nìkan lálàáfíà kì í ṣe dandan ká kó pé nítorí ṣe lálàáfíà àmọ́ kò pé so eléyìí túmọ̀ sí wípé ìgbà tí asopọ̀pọ̀ mi parí àlọ́ àtàbọ̀lọ̀ ẹ̀ ṣùgbọ́n àbọ̀ yẹn súnà ni àlọ́ ọ̀ràn yẹn wọn á sọ pé àlọ lásán ló ṣe kó o sàbọ sóṣèṣe nínú píparí àbọ̀ lásán ló ṣe kó o sàlọ sóṣèṣe èwo alábọ̀ èwo là lọ tẹ̀gbádìí ti ti fi hàn ní ìsìn pé èyí tó ọba kọ́kọ́ ṣe náà là lọ kọ̀ọ̀bá àjẹ kò ṣeé ṣiṣẹ́ tó ọba gbé láti wájú orí rẹ lọ pàkọ́ àlọ́ ni bọ́ ọba sì jẹ́ pé ìdíwọ́ ṣe àti pàkọ́ wá síwájú náà ni àlọ́ náà ni lórí tó ajá bò torí hadith abdullahi ibn zayd ibn Asim àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ń ní ọmọ ẹ̀jẹ̀ kí ni ọ̀ràn yẹn tuntun bá ti ṣe lé yẹn tó o ṣe kéjì sálọ aláàrẹ bàjẹ́ ọ̀bàjẹ́ amúṣera rẹ torí ládàá ò ní pé eléyìí á fi pé islam fẹ́ rí yẹn ìrọ̀rùn ni àwọn kankan bẹ tó wà nù súnà pa nàbì sallallahu alaihi wasallam ṣe wọn ṣe láti fi hàn wá pé ti ṣe rẹ burú ṣùṣùgbọ́n ìtọ́ wọ́pọ̀ jù ó ní pé bọ́yé ètò ètí ò rí bá wọn. àǹfààní wa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún wa pé nítorí wàá rẹni tí ń ṣe bẹ́ẹ̀ má bẹ́ẹ̀ wulẹ̀ má yọ àdá. ìtàkùn súnà súnà ọ̀sọ́ báyẹn òkè súnà ò ní ọ̀sọ́ bẹ́ẹ̀. ìlàṣẹ́ ìtòpọ̀jù nínú súnà lélẹ̀ ìbọ̀tẹ́ eléyìí tèmi náà ti ń kọ́ súnà ni wà ìlà mẹ́rin wá pé bídẹ́ àná kò sì ní rí títí tádi ẹ̀rí ìwé yín tó máa tẹ́lẹ̀ bí sọlá sọlá sílẹ̀ tó sílẹ̀ yìí àwọn olùmọ̀ wa ń sọ yìí pé eléyìí ń fi hàn bí ìsìlámù ti ṣe rọrùn tó ni tó tí wọn náà bá sílẹ̀ yìí ńgbà kan kò sí tó burú mbẹ̀ kò sí nídìí kọ́ ọ̀sẹ̀ máa wá ẹ̀kúùsì pé mo tàtìsẹ́ tàtìsẹ́ báwo kò tàtìsẹ́ sílẹ̀ yẹn a fi hàn ẹ́ pípé ẹ̀ tí wọn náà bá fẹ́ ti síra lọ́la tí wọn bá fẹ́ kọ sífọ̀tì wòbó ìnàbí sallallahu alaihi wasallam àlàyé bá nàbí títí máa ń sálọ àlà fún àdìsí tó kojọ náà ọkàn rọra ọrọra kó o jí kó jáde nínú irú Bulughul Maram fa mo bá jí kó jáde wọn máa ti kọ́mẹ́ntìrì máa ti kọ́mẹ́ntìrì ẹ ẹ tó bá gbé ńgbà mí báyìí tó àdìsí yẹn fi hàn wá gbogbo. sòṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ jẹ́ kójú kan ló fi ń ríran kó wá jẹ́ pé àwọn kan ló wí òwe àwọn kan ó tún sọ kó tún wá náà àdìsí ni pé máa ń ṣe báyìí lópin ìgbà tó bá rí fáwọn olùmọ̀sọ yìí pé àdìsí kan pàkan rẹ òfin ọ̀kan gbé kan mì tí ọba ti rí kí wọ́n sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lọ́sàlàyé fáwọn èèyàn fún olè bá rí gẹ́gẹ́ bá ti rí pé Hafiz ibn Hajar rẹ̀ ṣe torí pé àmánà gbọ́dọ̀ wà nù ọgbọ́dọ̀ jẹ́ni kìí kẹsì pé tó bá wù ọ lọ́mọ sọ fáwọn èèyàn o sì mọ̀ pé nǹkan mí náà tún bẹ tó náà fẹsẹ̀ rìn lòní sọ fáwọn èèyàn wọ́n ti à ń bá wọn nùdí ẹ̀sìn ọlọ́run kò sì fẹ́ kẹ́ jàǹbá ara yín nùdí ẹ̀sìn fẹ́ kẹ́ jàǹbá ara yín gbáǹdì káràkátà kátó pẹ́ sí. tẹ́lẹ̀ yà bẹ̀ yẹn pé àwọn sábẹ́ yẹn radiyallahu anhum. òun ló rélé yìí òun ló tún rélé yìí ọ̀sàlàyé ẹ má kàn jẹ́ ọjẹ́ pé tí ó dùn mọ́ àwọn èèyàn lẹ́ẹ̀ máa sọ fún wọn tí ètò ọkàn mọ́ wọn bá ti dé ẹ máa ń pètò ẹjọ́ òjijọ́ mi ẹjọ́ òjijọ́ mi ìjọ wò títí ìjọ wò. so eléyìí yóò fi hàn wá pé ó pàtàkì kíkẹ́ ká mọ̀ nípa sunnah nabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí ni wọ́n ti ń pè ní fiqhul hadith ònà wọn pè ní fiqhul hadith torí pé tábà kà nínú tábà kà tíra fíkù nìkan àwọn nǹkan mìíràn máa ríran rí nìkan àlè ríran rí tó a ti kíra fíkì nìkan la bá ń kà especially tó bá jẹ́ pé fíkì mọ́tàbù kan pàtàkì jùlọ tó bá ti kẹ́ni ti fún kọ́wọ́ òríran wọn ò mọ ju nǹkan yín lọ. ọ̀nà tí báwo ti kàǹkà ni ọmọ túmọ̀ sọ̀rọ̀ tó bá kó ríran ló ti sọ pé ilé ìtọ́wà omi ìtàn tako ètò ti tako lọ́dọ̀gba ń o àti wọn tí wọ́n wí bì lọ́dọ̀gba o àbí òye wa a gbọ́dọ̀ jẹ́ pé awámọ̀dé bẹ́ẹ̀ torí tẹ̀ bá wámọ̀dé bẹ́ẹ̀ ojú ò ti dúdú jù èèyàn gbọ́dọ̀ nímà tí ó di kí èèyàn máa mọ̀ tún yàtọ̀ sósì tí ó di kí èèyàn máa mi tó dọ́gba yàtọ̀ sí ètò ọ̀dọ́gba ṣùgbọ́n o ẹni tí bá ń gbọ́ tí èèyàn bá ń gbọ́ nǹkan kí èèyàn tó sọ kí èèyàn fi mọ gbọ́ nǹkan báyìí ó tún lọ tún gbọ́ nu kíṣẹ̀ ètò fi ìta gbọ́ sani ìsìn ọ̀ torí pé gbà mí ìta gbọ́ ẹlòmíì ti tó gbé lọ ẹlòmíì ti sùn lọ gbàtọ́kàtà kí wọ́n bá fi wọ́n sọ báyìí bí ẹnìkan tó lọ sọ pé aṣọ pé kò burú kéèyàn kírun láì fi fatia hàn níbo ó ní ní mọ́sálásí ọjà gbóúnjọ làrúbá tó kọjá ó tún ti gbé dé lu wọn aráàlú wọn ni wọ́n ń fóònù wípé ń gbọ́ wọ́n ní ẹni àlejò àwùjọ aṣọ gbé àwọn kan wà tó ṣe wípé àwọn wọn ṣàtìṣe káwé ìlànà látara tàwí amákojú Abu Hanifa wa kọlọ wọn bá sọ yìí pé fọkọrọ wo máa tẹ ẹ sọ̀rọ̀ mí náà kúrò á Abu Hanifa ti sọ pé based on that ah, gbogbo ní ẹ̀rọ ti ké nù kò yẹ ti dandan kó kápátíà káàkiri ìjọba rọ̀ wá lọ́rùn náà kúránì ní fọ́ọ̀mù ṣùgbọ́n kíké pátíà wájibì àti sọ pé wájibì lọ́dọ̀ Abu Hanifa ọ̀ lẹ́jú fáwọn lọ torí ẹ̀ làwọn ti sọ pé tọba kírun tọba kí anything tọrọ ọlọ́run tí èsì fásitì àyínú rẹ mu a ti sọ pé tọ irú àbúrò ànífà bó ṣe sọ sẹmọ kó òun ó wò pé ẹ ta bá ní ẹ àdìsí yẹn láti tiwájú àkùránì ó ní ziyadatun ala nas wọn sọ pé wọn ziyadatu ala nas nafsun wọn ti sọ pé nù sẹríà khabarun wahid kò lágbára láti láti láti jẹ́ kó pa òfin ntúwánú àkùránì rẹ̀. làwọn ti sọ pé àwọn onípàdé tìyẹn ti tí fi ti sẹ́ àwọn yòókù ti sọ pé yẹ áyà yóò gan pọ̀tàpọ̀ àdéhùn tó ní agbọ́dọ̀ kí fásíà torí má tẹ̀yẹ sára nínú ọkùnrin à ń tọ́lọ̀ ń tọ́ngà ní fásíà tàbí kí ló àyà tòkì má à ń náà based on tàwé nǹkan ṣe àní ah, máa bù níta sọnù ẹnìkan wá ní wọn sọ pé àkọ́dà ah, gan alẹ́ kírun láìké fati àti à ń sọ bẹ́ẹ̀ torí kó ti sùn lọ ẹ̀kọ́ tó tají sí ọ̀wé ìtẹ́tì rẹ̀ kàn án ló bá ọ̀pẹ̀ bá a máa kírun sọ̀rọ̀ èyí túmọ̀ sí pé èèyàn tó tó mọ gbọ́ nǹkan báyìí yóò rí kóun sùn jọ náà òun sì gbọ́rọ̀ yìí tó bó bá ti sùn kó lọ tuntun gbọ́ náà kó tó di pé ọ sọ̀rọ̀ ọlọ́run kó fi mi pẹ̀lú ìmánà. E ó sì ń pẹ̀lú ìlọ́kàn ẹni tó ní mà nípa súnà nàbì sallallahu alaihi wasallam tí ó sì máa lò ní kọ̀kọ̀ àti ní gbangba kó fi ìfẹ́ ànàbì sallallahu alaihi wasallam sí wa lọ́kàn kó jẹ́ ká lè máa wà wòkọ́sì rẹ̀ ká máa tẹ̀ láti rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba subhanakallahumma wa an la Number one èrè mo gbọ́ program kan lórí rédíò lọ́jọ́ kan bá yẹn náà tó wá gbọ́ àtúntò sọ̀rọ̀ yìí ó jẹ́ bí abẹ́ mánéjà báńkì kan dàpọ̀ àìbá ojú náà jù tó wá ṣàlàyé pé àwọn pàṣẹ pé wọn ò rí ìrànláyé pé bọ̀ tó bá rí ojú tó bá rí ojú ní ìsìn tó máa rí ìrànlá ó wá ń ṣàmù kókòrò pé táyìn bá ti kú tán kí wọ́n lè rìn sáìn àgbẹ̀mẹ̀sán láwọn kókó pé táwọn ṣe sàárà fáwọn tó ní ìdẹ tó tọ́ bá dẹ̀ transplant fáwọn ẹ̀yà rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀rí àtúnwàmù pẹ̀lú ọ̀rẹ́ tó ṣe tó gbà fún un. alhamdulilayi ọ̀rọ̀ nípa kéèyàn gbóyàn lójú àbí kó gbóyàn lọ́kàn àbí kó gbóyàn ní kídìní àbí oríkèé míì nínú àwọn oríkèé ara rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ wọ́n bẹ nínú àwọn al-masail al-fiqhiyya nínú àwọn fún àyẹ̀wò tó jẹ́ tuntun ṣẹ̀ríà tó jẹ́ tuntun. ètò ti pé nínú àwọn tó kì wá tẹ́lẹ̀ àwọn fuqaha wọ́n ti àlàyé tá a fi lè mà dájọ́ rẹ̀ ṣùgbọ́n bó ti ṣe ń ṣẹlẹ̀ láyé ìsìn kò ṣẹlẹ̀ ń báyìí. so alhamdulilayi àwọn olùmọ̀láyè sìn àwọn náà wà wádìí rẹ̀. nínú àlàyé tí wọ́n ṣe ó ní kíyàn búyàn lóríkè rẹ̀ kó ti kà kọ́lẹ̀ kó òun búyàn lóríkè kan nínú àwọn rẹ̀ lẹ́yìn ìgbà tó ń bá kú àmọ́ wọn gbọ́dọ̀ mú oríkè yẹn àfi tó bá dájú kó ti kú nítorí kó tó di kó ò lè sọ gbogbo ojú rẹ̀ ńkọ́ ìyàtọ̀ sì ń bẹ láàrin tí sẹ̀ríà kà fún kú àti tí àwọn onímẹ́dísìn tí wọ́n kà fún ikú wọ́n gbọ́dọ̀ jẹ́ kó ti kú ní ikú sẹ̀ríà kó tó di pé wọ́n yọ oríkèé rẹ̀ ikú nínú sẹ̀ríà òun náà ni kí ọpọlọ àti ọkàn kó dúró tí ọpọlọ àti ọkàn tó bá ti dáṣẹ́ dúró á sọ pé yẹn ti kú nù sẹríà ṣùgbọ́n ikú ní ọ̀dọ̀ àwọn onímẹsìn òun náà ni kí ọpọlọ ó ti dúró ṣùgbọ́n kọkàn ọmọ ti dúró ọkàn ọmọ mi pokapoka díẹ̀ ní ọ̀nà tó lẹ kọjá ti sọ ṣùgbọ́n kò lágbára débi pé yóò tún gbé ẹ̀jẹ̀ lọ sínú ọpọlọ máa àìkò lágbára tí ó fi gbé ẹ̀jẹ̀ lọ sínú ọpọlọ mọ́ ọ̀hún àwọn sọ yìí pé nínú medicine eléyìí ti kú torí ẹ̀ irú wọn máa ń gbé wọn lọ sí intensive care wọ́n mọ̀ wá fi ẹ́ńjìnì fi pọ́ǹpù ẹ̀jẹ̀ láti inú ọkàn rẹ̀ lọ sọ́pọlọ tí ó fi wá wà ní state of unconsciousness. tí ó fún wa ní àǹfààní àti pé bí ìgbà tó ti pé ọkùnrin sùn wà láyé ni but ṣe mọ̀ pé ọkàn yẹn ọmọ function fúnra rẹ̀ mọ́ but agbára tí wọ́n fún látàrí ẹ́ńjìnì yẹn pé fi ń rí ẹ̀jẹ̀ gbé lọ sínú ọpọlọ yẹn á mú kí oríkèé tí wọ́n fẹ́ lò wúlò nígbà wọn bá yọ sòṣùgbọ́n nù sẹ̀ríà ntú mú kọjá pé ọkàn sì ntú mí kókakóka díẹ̀díẹ̀ yun àwọn sọ pé kò ti kú ó dìgbà tó kàn bá dúró nígbà tó kàn máa dúró pátápátá ìgbà náà lásọ kó ti kú ẹ wá mú gbogbo ní ẹ bá fẹ́ mú ní ìsìn àwọn ní kò ní wúlò ń gbà ó a jẹ́ pé oríkèé alàyè lẹ́mú ìkà ní torí ẹ̀ ń tẹnu àwọn olùmọ̀ nípa ṣẹ̀rí àkóso lórí nu pé yẹ gbogbo kí èèyàn fún yàn nírú oríkèé bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti kú pọ̀ ń ṣe sàárà torí pé anabi sọlá àti sọlá ń sọ pé mẹ́ni sọ pé àmì kùmà ní yẹn fà àníyàn fà àkọ́ gbogbo ẹni tó bá lágbára nu yín láti sọmọ ẹ̀yà rẹ̀ láǹfààní kó sí làákín wá sí yẹn láǹfààní nígbà tí ò ní fànira fún wọn torí pé tẹ bá sọ pé yóò kunu tó bá dìde ńkọ́ tó bá dìde ńkọ́ tó ẹgbẹ́ yìí lẹ́ẹ̀lẹ́ wá sọ́dọ̀ afọ́jú ọ̀tá gan tó ilé yẹn bó ṣe jẹ mbẹ tó oríkì tó pé méjì rẹ̀ ń bẹ yẹn tó yọ kan wọ́n fi dá lójú pé kò ní ní lára láti máa gbé kankan. bíi kídìní kò burúkú fi ṣe sàrà kó o sì gbọ́dọ̀ gbowó nítorí pé kò ara wa kẹ́ẹ́ bí o sì tọ́ka wa náà nàmà èèyàn fomi parí ìgbà tí wàá da padà ibi tọ́wọ́ ọkàn nígbà tí ń padà bọ̀ ọlákòókò lọ́ràn yẹn ẹlẹ́ẹ̀kejì súnà ni torí pé tẹ́lẹ̀ nígbà tí ti ní pa orí wọn ò ní kọ́ pa bíkíbi jáde nítorí pé bá ti sojú kòkòrò tó torí ní pa ni ìjọba sì ní ليس شرطا فيه التعميم لا يشترط فيه التعميم nítorí àti ní ká fọwọ́ pa kò sínú kọ́ndíṣàn rẹ̀ pé omi ọ kárí gbogbo rí náà nọmba tírì náà. sísan báwo. Yeah. gbogbo oorun tí a bá ti baraka kànáka méjì á ka èyí tá a kọ́kọ́ bá fún un wa àkọ́kọ́ ìraka tiwa alákọ̀ọ́kọ́ nù torí ẹ̀ tó bá baraka ẹlẹ́kẹta raka ti alákọ̀ọ́kọ́ nù pàtó bá dìde tó bá pèrún rẹ̀ tàkọ́kọ́ tó bá kí oníraka ti ẹlẹ́kejì wọ́n ti máa ń dá àmọ́ kí àti súra ké tòbá dìde tó kìtẹ lẹ́kẹta alákàtẹ ẹlẹ́kẹta wọ́n ti máa ń tàkì alákẹ ẹlẹ́kẹta mọ́tò àkè pàṣẹ àjẹsí bàtà náà àríkù sọ. wọ́n ní kí ni tó lè móbìnrin béèrè fún tọ́lá. àkọ́kọ́ irú àwọn béèrè mi kò sínú àwọn béèrè tó dáa tó sì yẹ nítorí pé wọ́n ti fi àwọn. Eh, inú àwọn nǹkan tí wọn kì í fi ṣeré nǹkan mẹ́ta tá nàbì sallallahu alaihi wasallam ní tí wọn fi ṣeré yóò dòótọ́ òun náà ní an so òun náà ní ìfẹ́ obìnrin kíkọ̀ obìnrin àti bíbọ́kùn lọ́rùn elu. fún àwọn nǹkan ṣeré nítorí bá fi ṣeré yóò dòótọ́ àwọn ọmọ tó fà á fi ń béèrè rẹ̀ lé kékeré nǹkan tó lè fà bí obìnrin ó fi tọrọ kíkọ kọkọ kọkọ ọba o ẹni tó bá ṣe kó dábìrì nítorí pé ńgbà míì tí máa sọ nǹkan fáwọn èèyàn generally ẹlòmíì ò fẹ́ dánra o ọkùnrin ó lè ṣe tí yóò mú kí ìyàwó rẹ̀ tọrọ tọ̀la fa obìnrin náà ṣe tí yóò fi mú pé kíni àti mo ti ó ti gbá débi tí ó ti yẹ kí n tọrọ pé kí n máa lọ. ká kó burú kóbìnrin ọtọrọ pé kọ́kọ́ kọ wọn fi gẹrẹ máa bá sìn láì jẹ pa burú kan bẹ láì jẹ pé sábàbí kan bẹ tó lè fà á anábì ní gbogbo obìnrin tó bá ti bẹ́ẹ̀ ní gbóòórùn àlùjáná wọ́n ní tí ọkùnrin bá jẹ́ nìkan tó tó jẹ́ pé ó fún ìyàwó ẹ̀mí ayé láti tẹ̀ tó dàbí ní pé kí ni ìyàwó ẹ̀mí. ọkùnrin ò fún ìyàwó láyè láti tẹ̀sìn kí ni ìyàwó lè ṣe ṣé ọkọ rẹ̀ ṣe mùsùlùmí àwọn ah, kọ wa tọkọ bá jẹ́ mùsùlùmí tí ò fún ìyàwó rẹ̀ láti ṣe láyè láti ṣe islam ìyàwó pè lẹ́jọ́ tí ọlọfẹjọ rẹ̀ lọ́dọ̀ àwọn olùkọ́ wọn bá wọn dá sí ẹ máa bá wọn dá sí kí ló dé tó fún láyè kọsẹ̀ àmú fún láyè kọsẹ̀ ti ń parọ́ ni ọdà kò burú ń gbọ́ wọ ìyàwó wọn lè ṣàṣìṣe ni kí ni nǹkan tó ní kò jẹ́ òṣè wọ́n sì ṣàlàyé ọ̀dà láti sìn lọ ẹ̀mẹ́jọ àtúgbò awuyewuye mọ́ ọ tọkọ yìí ọba tún dẹ̀ lẹ́yìn rẹ̀ tẹ́tún pàkíyèsí títí tẹ́ bá wá wádìí tẹ́ bá dájú pé lódodo kò jẹ́ kó rẹ́sìn sí kò jẹ́ kó rẹ́sìn ẹ pin wọn ẹ tú wọn ká ní kíni kí mẹ́mẹ́ kó wá kó máa lọ́nà ó jẹ́ bó ṣe jẹ́ mi. ṣùgbọ́n náà tó kọ́ tó pin bá ti jẹ́ pé kírun tẹ́lẹ̀ pé kírun mọ́ àbí òye obìnrin yẹn kò gbọdọ̀ tún gbé pẹ̀lú rẹ̀ mọ́ yóò fi ilẹ̀ ní àtúnwọ́ká kò gbọdọ̀ bá kékeré ọkùnrin gbé wọ́n hà kẹlẹ̀ náà nọ́mbà five wọ́n ní sóòótọ́ ni pé kọ̀tọ́ kéèyàn máa sàlù àlá nídùúró wọ́n dàbí ìgbà ti sọ fún pé kọ̀tọ́ ká máa sàlù àlá ń dùn ọwọ́ láti bílé kò sẹ́rì tó sọ fún wa pé má sàlù àlá ń dùn kò sì sẹ́rì tó sọ fún wa pé ìbẹ̀rẹ̀ ni kò má sàlù àlá torí rẹ̀ al-aslu al-jawazu fil-kull kò sí ìtì ọ̀tún ìjọba rọ̀ lọ́rùn ọba tó kù ọba tó kò sí tó burú mi. wọ́n ní pé àwọn láìláà àwọn tó ń já láti wọ́n pé wọ́n ń fẹ́ báyìí àwọn òwò pé àti nàbàṣẹ́ àti ìṣẹ́ àti pé tòpé àdúrà pé àwọn é lẹ́sẹ̀ mẹ́rin. arúgbó fọlọ wípé àsìkò tó ń pè rùn pé báyà bí aago mẹ́sàn-án wípé àwọn èèyàn máa wò pé nǹkan kan ní ń ṣẹlẹ̀ kò nǹkan kan tí ń ṣẹlẹ̀ àkọ́kọ́ àwọn òkú ka ìsìláàmù kún láàrin iná wọn á ní kankan sẹlẹ tẹ́lẹ̀ náà tí wọ́n bá gbọ́ fún gbogbo àsìkò òrùn ṣe ń dùn wọn náà kò dùn mọ́ mùsùlùmí gangan tó tó kéde lọ́nà àwọn bójú kí ìsìláàmù lágbára sí i pé kan wípé ìgbà míì wọ́n lè pe iṣẹ́ àìkọ́ pé ẹ máa fi kọ́ra nù ẹ máa bọ̀ náà. Number four àbí five. Number four ń béèrè ẹ̀ ẹ̀mí ọ̀mọ number four dà. Náà. Tó ti ṣẹlẹ̀ ni torí pé a ti dá àwọn olùbẹ̀rẹ̀ rẹ̀ débi kó ti sú wa náà. wọ́n lè yàn ti rí yàn ti pẹ́ èèyàn á fẹ́ kí èèyàn ń bùkátà láti dìímọ̀ téèyàn lè dìímọ̀ bẹ́ẹ̀ ni kò burú kẹ́ ẹ̀ torí pé ànábẹ́ Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe fún Ja'far ibn Abi Talib nígbà tí wọ́n ti ẹ̀ẹ́ tí wọ́n ti abáṣáde anabi sallallahu alaihi wasallam ń bímọ tìrẹ làwọn olùmọ̀ àti sọ pé tá a bá ti rí yàn ti pẹ́ tá a ti fẹ́ kí tá a bá ti mọ gbogbo náà náà ẹsá tí wọ́n nù ẹsá tí wọ́n nù gẹ́gẹ́ bó ti jẹ́ pé yín náà máa dọ̀bálẹ̀ ẹ máa kún mi kọlọ lómi ìmú wọn máa kí kálukọ máa sá ilé ọmọ gbìyànjú láti kíìsì mú ẹ ilé ọmọ gbìyànjú tó bá kọ́kọ́ rí mú rẹ kíìsì ní ó kíìsì tó bá ṣọ́ra tó bá sín sí lẹ́nu. àwọn ẹlòmíì kúrò tó wà kíra wọn gbára wọn léjìká ni ní àwọn Sùdáni ọgbà léjìká òun náà ti gbà sàn so ìgbà mi ò sọ̀rọ̀ àfọ léra wọn léjìká bí ẹ bá ti lápọn léjì wọn lọ fọ kàrà léjìká náà. ẹ dì má náà ní kí ẹ ṣe dídì mọ ọkọ àtìyàwó wàá dì má yàn oná mọ ẹ sì sọ̀rọ̀ ayé lẹ́yìn ní jẹ́ kara wọn lọ títí àyà yọ kankanra wọn Na. Aleykum gbogbo aráàlú ọba jẹ́ sí pé ẹ̀ẹ́dì tí aláwọ̀ ṣe ń dàjọ́ kó jẹ́ kó yíwa pé èèyàn lè ṣàkóso lórí nǹkan ọ̀gbìn ẹ̀dì kó ìdílé lórí láàpọ̀ mọ́rùn tàbí yẹ́ ẹ̀gbọ́n tó lè ní bàjẹ́ ẹgbẹ́ yìí máa ń dá fún máa ń lù ú kó lọ bá ẹ̀ ọ̀làkè bá ẹ̀ lórí bí a bá wọn ti àbí máa ń lówó lórí àbí

yàrá gbà tí wọ́n bá ti ṣe nítorí kó lè fara ní àwọn yẹn sọ fẹ́ kó pamọ́ ni. nù ọ̀pọ̀ nítorí ọ̀gbìn kó àǹfààní oko yẹn pọ̀ débi pé o lè kó gbogbo ẹ̀ lọ́jà àti táì kó rí ta àbí gbogbo ẹ̀ pátá náà ló ń kó lọ́jà tó máa ti ń dá padà sílé onídìbí tó ti protect ẹ̀ torí pé tó bá kó sílẹ̀ lásán ó lè padà dè pẹ̀. bí iṣu so ọwọ́ akọ́lé fún un jẹ́ kí yọ jẹ́ pé ọwọ́ àfún protection rẹ̀ tó wà lálàáfíà tó burú wàá kó lọ wàá máa kó bọ̀ bẹ́ẹ̀ wàá máa kó lọ wàá máa kó bọ̀ bẹ́ẹ̀ tó bá wí so ní ọkọ ti títí tó fi wàá pa fóúnjẹ yorùbá nàbì sallallahu alaihi wasallam wọn ní ẹnìkan kì í kóúnjẹ pamọ́ fi retí ọ̀wọ́n àyàfà láti sí ńlá torí de lẹ́yìn ọgbọ́dọ̀ kó pamọ́ mùsùlùmí là wọ́n àmọ́ ẹ̀ ń rà ẹ̀ ń tà abẹ́ gbìn ẹ̀ ń tà ẹ̀ ń tà ẹ̀ ń tà ẹ̀ ń tà ọlọ́ọ̀ni kọ́ bá gbọ̀ ọ̀hún sòfò jà bá ti ṣe wílẹ̀ màtà àmọ́ pópótìrì mọ̀ ń fẹ́ mọ́ retí kọ́ wọ́n ni àwọn aláṣẹ tẹ ni, ẹ̀yin náà ti ibi tó bá wa dé báyìí fa àbí ọba wa débi kan epo gan lásán àwọn ọ̀daràn epo tó ń rọ sí machine tó ń rọ sí mọ́tò àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin tó di eighty ìgbà tó tún wá di eighty wọn wọ́n tún wá fún lítà lọ́rùn àbí òye yín epo forty naira là ń rà ní eighty wọ́n fún lítà lọ́rùn dáadáa pé aláwọn fẹ́ lówó ni sẹ́ẹ̀ àwọn òsìkò tí wọ́n dà sẹ́ẹ̀ tọ́ ojú gbélé káwòrán tó bá jọ gbẹ̀dẹ̀ àkèyàn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ kábàámọ̀ lórí owó fò owó tí a ní gbé lọ síbi kankan láti tara rẹ̀ sórí ibú ẹ wá wúlò àbùkù tí ń kan ẹlòmíì lórí péńtẹ́pò yìí àwọn yóò sùn máa ń sépè fún di ẹ níbi tí rí bàbá sẹ́wọ̀n kó náà ti fara ní àwọn èèyàn torí pé kò sí òòlù fowó ẹ̀kún rẹ̀ ìdíjọ́ ti ń gbà yàn àwọn ọmọ sí pé náà wọ́n sì lọ fi soso fi para ìgbà kan náà ìgbò ní wúlò kó fi mọ̀ yọ pa ọ́ torí ẹ̀ náà ká tó apò oúnjẹ oúnjẹ èèyàn gbọ́dọ̀ gbé pamọ́ torí pé ti gbogbo wa ẹ bá ti lé ayé wa ní rọrùn ìrọ̀rùn ọ̀jẹ̀ ti gbogbo wa náà nígbà tí a bá ti fúnlẹ̀ máa ń ẹwà àwọn tí ń tẹ̀wá náà wọn lọ pẹ wà pamọ́ wọn fi oògùn kan sí ìkó lè bá a pẹ ẹmọ ìgbà wọn fi oògùn burúkú ń fi pa àwọn èèyàn la ìkó lè bá a pẹ tó bá ti wá mú àwọn wà kó jáde ká ń lo owó fò ìwọn bá ìtọ́lọ̀ bá mú wa halalan tayyiban ọlọ́wọ́ fòrè àmọ́ pa àmọ́ nípa ń pè sáàbù oúnjẹ kó lè bá àwọn mọ́ ọlọ́ngbọ àfúkàrìṣẹ̀kọ̀ níyà ni torí pé òyìnbó mú nǹkan wá fún wa tó ní tápọ̀ láì nínú tẹ́lẹ̀ náà kò sí kankan tó yìnbó mú wa fún wa tó túmọ̀ sí páyọ̀ lọ kò sí torí pé òyìnbó ìgbésí ayé rẹ̀ wọn ò bíòlù rẹ̀ lórí tọ́lọ̀ ìgbésí ayé tí wọ́n bíòlù rẹ̀ lórí pé wọ́n bá ti pẹ́ sí lóru owó sí ni even this four one nine dálógún wa ṣèbọn òyìnbó ni ìyẹn gbọ́n ó jíwó láì lo ọ̀bẹ láì lo àdá láì lo blade ah agbárí ẹ̀ pọ̀ nígbà tó bá wọn débi kan kọ́ ni wọ́n pé àwọn kò fi parẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ń torí délé yìí mùsùlùmí làwà nti islam òbúrú ká kẹ́kọ̀ọ́ ká kọ́ mọ̀ so ṣùgbọ́n a tún máa gbé hàn islam wọn pé ṣé islam farama tí o bá ti farama ẹja ṣe ti islam wí ẹ wà á rí i pé bóyá wà ní bóyá ni tí sùn lu agbárí àti ìyàwó èèyàn jẹun tá lè rí rẹ ọ̀pọ̀ at the end of the day tí wàá ọpọ ọ̀pọ̀ jù ọlá à sì tún ní sè nǹkan tẹ́nì kó fi máa ṣépè fún wa because kò jẹ díẹ̀ kọ́kàn rẹ̀ ọ̀balẹ̀ ó péjú kọ jẹ púpọ̀ kọ́ ha ọlọ́run lọ. nítorí pé ọlọ́run tẹ ẹrí yẹn yẹn dọ́gbọ́n fún ọ wàláhì yẹn lè kówó jọ lọ́nà haram kówó yẹn pọ̀ àmọ́jọ́ tó lọ́nà bá fẹ́ yí òróró rẹ̀ lára yẹn èèyàn wọ ẹni bá dárò kò ní rí ọlọ́run lè lára ìyàwó rẹ̀ ó lè lára ọmọ rẹ̀ ó lè lára dúkìá rẹ̀ rí pé ilé gbiná náà ní máa ń tọ́fà ọmọ lè máa sàárẹ̀ kẹ́ máa wá ní tí ń ẹ wàá pè ta lẹsẹ ọ ta lọsẹ ọ sẹnìkan Ọlọ́run náà ni torí ẹ ló ti jẹ gbogbo nǹkan láì hàn ní mọwé lọrẹ ṣùgbọ́n ojú kòkòrò wa ti pọ̀ jù láṣẹ kàfìdálì torí ní sinimá fún wa ní bọ́ńdù wá one thousand naira tí wọ́n dé pọ̀ sẹ́wọ̀n five hundred thousand àbí ẹ̀kọ́ ni wọ́n á ní twenty làwọn fẹ́ pín ṣèwọ́ àtàwọn tó sì wà lóde la fẹ́ fún àmọ́ gbogbo ìgbà tí àkóbá sì fẹ́kù lára rẹ̀ wọ́n á máa gba bọ́ńdù kọ̀ọ̀kan wọ́n á fẹ́ bẹ́ lọ́n pé kí gbogbo ẹ̀wù ló di àpò ìjọba gbàtà kọ́kọ́ tó fi síbi tún gbàtà kọ́kọ́ èkejì ó tún fi síbi ẹgbẹ́ kẹta pé àpáìtì ah, gan lè di ṣòkòtò ẹ dákun bó la fẹ́ kó lọ bó la fẹ́ kó lọ àti táì kò lè tó kele méjì sẹ́nu tọ́ba sọ di wèrè lórí gbogbo ẹni ó di wọn wọn máa wọ kí ni ṣe kí ni ṣe wéré tọ́ba ti fẹ́ kó gbé làkàtìrà kó gbé sẹ́nu bítúmìl kó tún fi sẹ́nu lẹ́ẹ̀kan náà kọ́ ara ti fi wọ́n gbé orí eléyìí ti dàrú. nítorí ẹ̀ gbogbo nǹkan lé ayé wàhálà ó ízì ṣùgbọ́n tọ́ba ti pọ̀ kájú àtiwájú wàhálà ó ti pọ̀ jù náà ló ti fà á láfi lè para wa ká. àmọ́ tọ́ba ta mú lé ayé simple bó ti ṣe wà ní ẹ̀ gbọ́ sànà ti sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́ wọ́n ní tílé ayé bá wúwo tó ìyẹ́ ẹ̀fọn ni lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ọba ti jẹ́ kí kébèrè oró mi kọ́ọ̀pù kan múnú ẹ̀ àmọ́ kò já mà kankan lọ́dọ̀ ọlọ́ ìlọ́pàá ló fi jẹ́ pé máa fẹ́ ẹni tó fẹ́ àtẹ̀ntì ọ̀fẹ́ láyé kò sì ní fẹ́ nìkan kan lọ́rùn àfẹ́ni tó bá fẹ́ràn ẹjẹ́ apá ẹ̀ ọ̀lọ́ Ànábì sallallahu alaihi wasallam ti parí ọ̀rọ̀ wọn ni inna ruhal qudusi nafatha fi raw'i annahu lan tamuta nafsun حتى تستكمل رزقها فاتقوا الله وأجملوا في الطلب ملائكة جبريل ti sọ sí mi lẹ́mìí ipe mi kan ò ní kú láyé yìí síwájú kọ́lọ́run tó pé àrísìkí rẹ̀ ò ní kú láyé yìí kọ́lọ́run bó tó pé tọ́lọ̀ nǹkan kó ní láyé fún un torí rẹ̀ ẹ wọ́n fẹ́ gbowó lọ́dún òyìnbó so òun náà tún wá lọ wó lóògùn ológun náà tún lo yahoo yahoo fóun náà àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ olè ló gbé olè lọ́gbà la ilaha illallah ẹ dákun ẹ̀wù báyé yẹn ti ń dà o kò sẹ́ni tó fẹ́ jìyà nìfà ṣùgbọ́n orí ń bẹnu kò jìyà kó tó rí jẹ torí pé gbogbo tí ọkàn rẹ bá balẹ̀ sí rírì wàhálà ọkàn rẹ ó balẹ̀ láti jẹ. ẹni kò ní pọ kò ní ké kò ti fẹ́ tu ara torí pé o ṣe nǹkan ètùfù àbùrọ̀ máa kí ìsẹ́kùlẹ̀ tò nke gbà tí ẹ bá ti ṣe nǹkan ètùfù yóò ulo ìsẹ́kùlẹ̀ torí pé tí wọ́n bá ń pariwo lọ́kàn kọ́mẹ́jẹ káṣírí ti o kọ́mẹ́jẹ pé mi wọ́n wá bọ̀ yóò tún sá fún wà yóò tún sá sí o onú ọmọ òfowó mọ báyìí wo ń bẹ mọ́tò ń bẹ ń bẹ àmọ́ أشهد أن لا إله إلا أنت استغفر الله الله أكبر الله أكبر